temenịkpa temenịkwu era ije etuwa ibe ladiania n'udemeso n'ọhịa hịahịa emi nani hịa gwa kana oe emama oge madan n'imagwale emi nọ madai emanagbọn nọgwalugu da kpịa nọgwalugu da kwo n'okpịa wese na n'okpo wese na ọmamie iwu ọgwenye ho ni egbe mana yese ọje miameni ha ọya suego ima ekenuje vegbokwe ana ima ekenuje vegbokwo na agwegwosie e, ọgwughatemere ọgigwe mue bete ọgegi sunu neni ha kpọmana ogbe kpọmana ohe ọfọnọfọ kpọmana ọjezuzu ya ọfọ ni. agbọ manụ si ọfọnọrọ egbe imaike na ojebeda gbọn wee o ọmanome e nwanyị ọgidi eme na ọmụme nwanyị damihọ enọgwọma gie ya e ọsiọma eme nidota na emama dan na megi ya mama ni ya mama dan pe ana ni ya mama dan kwo na emedota na ebi na ọjà mẹsẹ̀ nivhavomeme kena vehemenisa runda everegbeba ive suen ewove nihaveze emenimekengwa e e e ọ oekwe okwo okpia omudiania nwa urienene umada wana wamadae imaedovirano imaedovirano ima edose weno osike weka kabo and urijo bone ihe ọma nọ heli wee se ihe ọma nọ prezi wee se ihe ọma nọ gụwa egogo se ihe ọma nọ kpegwe ọkpegwe ọkpegwe ma ya ta ya e. bet ihe ọma ni nọ si emi nọ wogi ngwe kemi kemi n'oge mama na adọ mama ene na ọ na-agbanyeghị mmụọ ya ọbẹ ọbọ ọbẹ ọbọ ọghẹ ọrẹ èbò ọbẹ̀bọ ìhónì mú ẹ̀yọ̀ bọ olódẹ ní olódẹ ní márùnra sán ọwé náà tó yá ẹ làdìyàn rẹ avan àìrẹ́ ní àìrí mú àwẹ̀ rẹ̀ gbé àìrí yẹn wíyàn dùsà náà kọ̀wọ́n kọ̀wọ́n náà kì í rẹ̀ dàgbọ̀n wẹ̀ ẹ ò ìmọ̀ ẹ do era náà ìmọ̀ ẹ díje náà. petụlana gwasị kewe ka ka bọ ọmọ gị lazia na ebu ogwe anyị na figwere ihe ọma gị lazia na ebu ogwe anyị na figwere ihe ọgbọ e tinye na ya makwe na ọgwụ ọgbọ tinye na ama ede gbe ee otinye na wọ na eve vụ ahụ bọtụ wọma n'osi e wọma n'osi eve na wọma n'osi ọlọgọma na wọma n'osi okpokpo na kwenokwu ụda na kwenokwu ada na ugwe negeri mmanwa gbọ ugwe e negeri ọmọ ugwe negeri ije ugwe negeri era wọma n'ogbe ọdịyọbọnụ eneni ha ugwe nusi siela ininoyoke waje waje ọmanọgbenigherie ụkwanikwayo dekenukere ọmanọgbenigherie efe n'ife o waje mee wherever you are keke nujebeta gbọ pịa na keke nujebeta gbọ wenege rie mo wenege rie odo wenege rie okwo wenege rie ewe emi no suseji owiyo bonu enenia egbe ma ahowe wo ma no gbe ori ezuzu ofono fo ugwe o e uyezuzu ya o e and wo ma no si egbe ka eke na ujebe dagbo kpe ana ka eke na ujebe dagbo kwo na eri jesu na wena ogwu ogwo kpe ana eri jesu na wena ogwu ogwo kwo na ere no no gya ze no gyo so ere no gya ma babe ima eke na ujebe dagbo kpe ana ima eke na ujebe dagbo kwo na ovi je no ovi era no a ka eke na eri jesu oke agwu ogwo wenye dagbo gere bi jesu ira ya no sika ko bi si no mi pero amanyahu ayawo se ijesu no ge pe ya meme o e o péyàn rẹ̀ mẹ́rọ bá rẹ̀ o èèyàn náà rí ẹgbẹ́ lẹ́ni mọ́ ọ péyàn rẹ̀ mẹ́rọ bàbá o. abúyínàgé hmm. mi ò pé ọ̀nà fan pẹ̀lú mi ò gbọ́ ọ̀nà fan rọ̀ bá rẹ̀ o èèyàn náà rí ẹgbẹ́ lẹ́nu mọ́ ọ bàbá péyàn rẹ̀ mẹ́rọ bá rẹ̀ o ìwé ìyànà rí ẹgbẹ́lẹ̀ rẹ̀ tágùn wẹ̀ rí ẹgbẹ́lẹ̀ rẹ̀ tágùn wẹ̀ bàbá wẹ́ ni màá rọ bá rẹ̀ o ìyànà rí ẹgbẹ́ lẹ́ẹ̀nà máa ń rà mẹ́ pẹ́ẹ́nà rọ̀ bá rẹ̀ o wẹ̀ ní ògbé ànànàgbẹ́ ìhìàn wẹ̀ ní ògbó ànànàgbẹ́ ìhìàn. Hey! Bàbá jí ẹjú wíyàn yàbí ẹ̀kú ẹ̀yìn mi kiyajobiya yabiagweimio namudia nuwerema namudia nuwerema namudia nuwerema o namudia nuwerema nagwaluweve otonyamiavenivie evenugwalo tuwe uwemiavenivie gwenogwalo moneve oduyobonu eni amasewe waaleka ludokia gwalemidan naya sie digien wàádọ́wọ́ ẹ̀fọ́ nìyà unagbe ẹ̀ gbẹ̀bọ̀ kíkún mi náà nìyà ẹ̀ sọ́ọ̀sì ọmọ sọ́ọ̀sì dùn tẹ̀ jésù ni ẹ̀ máa nẹ̀ nìyà

soki married. wa yedagbe mare erije soki agwogu wa yedagbe married. in the mighty name of jesus bẹtẹ ọba nọ mẹlẹkwe it is well with you in the day in the new it is well with you no weapon formed in fashion against you that will prosper you know me you do me now. you know me oh. Now you they carry the fan they farm me and the heat when they worry me for body Now you dey cause am wherever you are the god of heaven the god of heaven the god of shadrach meshach and abednego the god of elijah avenge revenge revenge revenge revenge revenge revenge revenge revenge revenge revenge revenge revenge fight against this evil woman fight against this evil man in the mighty name of jesus christ. Christ of Nazareth. No weapon formed in fashion against you that will prosper. I beg you in the name of God. Still, don't this life, there is things is going on spiritually that nobody know it take those that in the spirit to understand the things of the spirit that is why another thing for you to hear the word and another thing to be the doers you know sometimes when pastor pray say hear the word and be the doers of it let me tell you this is a message it's a revelation that you need to take serious because i don't know there is a, a particular evil woman and a particular evil man the reason why i combine the two because Edoyapitan Owiko Igbanarumokpa. Anybody gathered for your sake to frustrate you, get information from you and use it to work against you. e don do good for am e no know wetin e wan do e say e wan pay you with evil eh oh, o baba my lord and my god let your fire begin to frustrate that evil wicked woman that evil wicked man In the name of Jesus, I pray today from the crown of your head and to the sole of your feet, any sickness that have weighed you down by evil man, by evil woman, by friendly friend, every sickness that have weighed you down. I pray today, I pray today with faith and belief that I have in God. Jehovah Nissi, that sickness, I say, give way and let freedom take over. In the name of Jesus, angel of God, take over, take over, take over, take over, take over, take over. In Jesus' victorious holy name, I pray. Amen. It is well with you. I beg you, my brother. I beg you, my sister. Save somebody's life by sending this message. Save someone's life by sharing it. It's very important. Share this message. Very, very necessary and very, very important. Because it says a revelation is to tell you the plans of the wicked so that you can prevent it. ọwụgbe na-adeghe ọde eromao tough one. The stone when you see say it dey come, you go know how you want to cross. You go, so that e no go hit you. You don see am now. Pray. If e take you to fast, do this, do fasting. Pray against sickness. This sickness no go weigh me down when you understand i just want you to pray with faith i i just beg you pray this prayer very serious pray this prayer with faith help me to share because to, as you are sharing you are saving somebody's life you are exposing exposing the devil You are exposing the wicked ones. I just beg you. I am begging you, my brother. I am begging you, my sister. Share this message. Share this message. As you pray, share it guy no the life of man making now make it now a, a life of woman as me that is talking right now as i dey talk now i go replay this thing and i go use am for prayer every you know me you do me you pity me wherever you are die by fire <laughs> so shall it be in the name of Jesus. This well with you. No perform formed person against you that will prosper. So shall it be. As you share, may the Lord bless you. Whether you not share or you still watch and you pray along with may the Lord also bless you and deliver you from the hands of the wicked. In Jesus' name I pray. Amen. Thank you. God bless you.